إن الحمد لله نحمده ونستعينه ونستكبره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته onini yawmal ahad 25 oṣù kẹrin ọdún 1441 yawmal ahad 25 oṣù kẹrin ọdún fourteen forty one hadith four eighty three hadith four eighty three ibẹ̀ ni a ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báàbò lè masajidi lẹ́tì àlà lè madina. على طرق المدينة والمواد التي والمواد التي صلى فيها النبي صلى الله عليه وسلم باب المساجد orí أو àwọn àlẹ́tí àlátúrúpìlè Madina, àwọn mọ́sálásí tó wà ní àwọn ojú ọ̀nà Madina, wàlìmọ̀wádé ìlẹ̀tí àti àwọn àyè tí sọ́là fi hàn nàbí yù sallallahu alayhi wa sallam tí ànábì sallallahu alayhi wa ti kírun orí ọ̀rọ̀ ìfẹ́ sọ fún wa nípa àwọn mọ́sálásí kan. ta a máa lọ lójú ọ̀nà Madina lọ sí Maka àti àwọn ààyè kan tí ó já sí pé lórí ìrìn àjò èyíkéyìí tí ànábì bá rìn ó máa kírun níbẹ̀ kódà kíbẹ̀ má jẹ́ hadith four eighty three gbogbo àwọn àyè tí wọ́n ń sọ yìí orífẹ́ ti parẹ́ Saudi pẹ̀lú títí ọlọ́dà ó ti parí Saudi so tó o bá lọ ọbẹ̀ o ò lè gẹ́ẹ̀tì ẹ̀ mọ́ ló fi já sí pé àwọn kan náà àwọn tí wọ́n túmọ̀ sọ́yìn bùkọ́ rí gbogbo àdìsí tá à ń ká ìwọ̀n òwúlẹ̀ tu wọn wulẹ̀ túmọ̀ rẹ̀ wọn ò túnbẹ̀ náà ni wọn tún wọn fi yòókù lẹ̀ wọn tún so ṣé mẹ́jọ ní bẹ lábẹ́ rẹ̀ àti tún mélòó báyìí mi ò sọ pé káwulẹ̀ mọ́tún mọ́ ká máa tún lọ. ẹ wo ẹ máa gbọ́ ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ jẹ́ nǹkan tí wọ́n kọ síbi òyìnbó jáde fún yín kẹ́ gbọ́. ẹ máa gbọ́ these are hadith number four eight four four eight five four eight six four eight seven four eight eight four eight nine. 490, 492, narrated by Abdullah ibn Umar radiyallahu anhuma, is about the various places on the way from al Madina to Makkah, where the Prophet sallallahu alaihi wasallam offered salat prayers and their locations. It is not possible to translate. <laughs> it is not possible. It is not possible to translate. So, àfa yẹn wá tú ẹyọ kan. Sọ́dìyẹ mẹ́rin làwọn àti Tunisian àti túbí mẹ́ta àbí. So ẹwà já fi mọ lórí ìta ti tú ṣe bí mo wulẹ̀ ti tú sínú ìwé ẹ lọ́ọ̀kà fúnra rẹ kó wá kọjá sí mọ́kà kó o máa wá ojú àyè yẹn káàkiri nínú nǹkan tí nínú nǹkan tó ń ṣẹlẹ̀ ní Saudi Arabia ni pé ẹni tó wá bẹ̀ last year tó bá wá bẹ̀ lọ́dún yìí wọ́n sẹ̀tún júwe ọ̀nà fún ni. ẹ̀ńtọ́ lọ síbẹ̀ láti ìyà tẹ̀fí láti ìyà ló sí ló súnmọ́ jù lọ ẹ̀ńtọ́ lọ sí hajj bẹ̀ láti ìyà tẹ́ tọ́ba wa lọ síbẹ̀ ní ọdún yìí ti hajj tọdún yìí tọ́ba lóun fẹ́ gbé lórí ọ̀nà tó ń tọ̀ ní láti ìyà yóò sọnù. kí wọ́n da ilé wó ilé ńláńlá nítorí ọ̀nà fáwọn alálàájì kòrò wọn lọ́wọ́ kòrò tàbí lọ́wọ́ láti da ilé náà wò iye mílíọ̀nsì kí wọ́n fi kọ́ kódà ẹ̀ẹ́kàn rí pé wọ́n ti gbé ilẹ̀ gba wọ́n ti gbé ojú ọ̀nà gba ìsàlẹ̀ inú àpáta kọjá. so development ìlú ti wọn torí pé àwọn ìjọba tí wọ́n wọn ìkówó jẹ sọ́tíyé ó ń yí padà lọ́dọọdún ni ẹni tó ti lò 50 years láyé kalẹ̀ kò lè ṣìnà ayé kalẹ̀ tó bá wá sí bíbà ìlónìí ọ̀wọ́ nǹkan tó yàtọ̀ láyé kalẹ̀ bí orí láti àdọ́ta ọdún sẹ́yìn kò tayọ títì iwájú ọ̀dọ̀ wa yìí tí wọ́n dà fẹ́ẹ́rẹ́fẹ́ tá a bá ní ká mú fifty years ago ọwọ́ development tó báyé kalẹ̀ ojú yẹn lọ bí náà wọ́n ti wà ní fifty years ago náà lọ́wọ́ lónìí bómi wọ́n ti wà náà lọ́wọ́ bí àwọn ilé tó ti di state of emergency ṣe wà náà ló wà kò sí ìyípadà rere kankan so ló fi já sí pé àwọn àfáà tí wọ́n túmọ̀ sọ ìbùkọ́ rí wọ́n wò pé àǹfààní wo la fẹ́ rí níbi ká túmọ̀ àwọn àdìsí so àwọn tó túmọ̀ onígẹ̀ẹ́sì wọ́n tú ẹyọ kan péré wọ́n fi yòókù lẹ̀ èmi tú gbogbo ẹ̀ mo tú gbogbo ẹ̀ ń tèmi so ṣùgbọ́n bí mo ti wá tú náà tá a tó wá máa kà níjókòó yìí yóò dàbí ìgbà tá à ń júwe inú àpáta tí ń bẹ lọ́jà àgbó inú àpáta kan bẹ ní ọjà àgbó ẹ̀ ẹ̀fọ́ ẹ ti ń gbé èkó ẹ kàn máa fún ní ẹ́dẹ́kì ni pé tóun bá débì kan òun kan lé ẹja kan báyìí òun á bọ́ sí ẹ̀yìn rẹ̀ òun á rìn díẹ̀ tó bá wá wo ọ̀tún ilé kan ti fẹ́ dàwó ńbẹ̀ tó bá tún wá wo òsì ilé kan ti dẹnu lẹ̀ ńbẹ̀ òun àárín sálẹ̀ díẹ̀ òun so àfitọ́ bá àfitẹ́ bá mú lẹ́yìn tẹ́bá bá mú lẹ́yìn náà tẹ́bá tó wá débẹ̀ tí ó bá ti wá ní ìyípadà rere ọ̀rọ̀ ní ṣe sọ mọ́ ló mú kí musinu khan dr musinu khan ọ̀nà ló túmọ̀ kùránì tí saudi tech oní ti gẹ̀ẹ́sì ló fi ní these are these are not possible to translate kẹ́sẹ́ pé kò lè túmọ̀ rẹ̀ ó lè túmọ̀ rẹ̀ ṣùgbọ́n ẹ̀ lè rí oríta yẹn mọ́ àwọn mọ́sálásí bàtíhà yẹn ẹ̀ mọ́sálásí wà níbi ọ̀gún yẹn ìjọba Saudi ti ó ti sọ gbogbo ẹ̀ di ọ̀dà ó ti sọ di ọ̀dà ọ̀wọ́ bíi tí ìjọba Saudi retain tí wọn ò tàǹpà pẹ̀lú ó ní àwọn ààyè tó ní í ṣe pẹ̀lú àbẹ̀wò àwọn alálàájì àwọn àyè yẹn ó tún wọn ṣe ni kò yí wọn padà ṣùgbọ́n ànẹ́bì lọ́jọ́ kan ọwá kan mọ́sáàsì kan lójú ọ̀nà ọwá kírun ń bẹ̀ títí ó ti jẹ́ bí títí ó ti jẹ́ wọ́n ti kọ́ ilé míì sí ilé ilé àgbàyanu wọ́n ti kọ́ sí tẹ́mátì fẹ́ dàwó alẹ́ ẹ̀wọ̀n ìdàwó èsì wọ́n sọ di lẹ́lẹ́yìn nísìn tẹ́mátì sọ pé ó dí àwọn alálàájì lọ́wọ́ pẹ́rẹ́ táwọn mínísítà fún àwọn mínísítírì iṣẹ́ hajj náà sọ pé àwọn léwọ̀n yìí o bíi ọgọ́rùn-ún lé yìí o ó dí àwọn alálàájì lọ́wọ́ lẹ́sìn o wọ́n kàn ní ẹ lọ demolish ẹ̀ wọ́n ẹni tó rí ọkọ. so a ní much benefit ta fẹ́ rí níbi gbogbo àwọn àyẹ̀wò yẹn eléyìí tí ó sì wá ní àǹfààní gangan tó jẹ́ tí ò yí padà kò ní ká bọ́ sí tí í ṣe àbùwáàbù sútúrátù lè mùsọ̀lì ẹ wá lọ síwájú àbùwáàbù sútúrátù lè mùsọ̀lì hadith four ninety three hadith títí tí ò ní jẹlá fẹ́ kàlá yìí o. àbùwáàbù sútúrátù lè lè mùsọ̀lì àwọn orí ọ̀rọ̀ lórí dídí gàgà fún olùkírun àwọn orí ọ̀rọ̀ lórí dídí gàgà fún olùkírun báàbù sútúrátulẹ̀ imam sùtúrátù mọ̀nì khalifa orí ọ̀rọ̀ gàgà fún imam ni gàgà fún ẹni tó wà lẹ́yìn rẹ̀ gàgà fún imam ní gàgà fún ẹni tí ó wà ní ẹ̀yìn rẹ̀ ìyẹn ni pé afẹ́ kí irun jàmáà ìmáàmù bọ́ síwájú àwa èrò ẹ̀yìn atòsẹ́yìn ìmáàmù ìmáàmù ti wá gbé sútúrà ìdí gàgà ìrùn rẹ̀ ó ti gbé síwájú gàgà tí ìmáàmù yẹn ó ti kọ́fà gbogbo ẹ̀yin tẹ́ wà ní ẹ̀yìn ìmáàmù ẹ̀yin ò bùkátà sí kẹ́ ẹ tún ṣẹ̀ṣẹ̀ máa gbé sútúrà kankan sí ìwájú mọ́. Hadith four nine three. Ani Abdullahi Ibn Abbas radiyallahu anihuma annahu qala aqbaltu raqiban ala himarin ala himarin atan وأنا يومئذ قد نهزت الاحتلام ورسول الله صلى الله عليه وسلم يصلي بالناس بمنى إلى غير جدار فمررت بين يدي بعد الصف fanazalitu wa arisalitu li wa arisalitu li atan wa arisalitu li atan third town wa dakartu fi sof falam yunkiru dhalika alayya ahadun.

àlá ìmáàrí mo gun abo kẹ́tẹ́kẹ́tẹ́ kan dé ó gun abo kẹ́tẹ́kẹ́tẹ́ ó gùn wá wàhánà yóò má ìdè lọ́jọ́ yẹn tí mo gun abo kẹ́tẹ́kẹ́tẹ́ kọ́dínà hásù àlèhìsìlá mo ti súnmọ́ bíbàlágà. ọjọ́ orí mi ti fẹ́ wọ ọjọ́ orí ẹni tí ó bàlágà tí wọ́n la ẹ̀sìn bọ̀ lọ́rùn. wa Rasulullahi sallallahu alayhi wa sallam òjìṣẹ́ àlọ́ọ̀ ìsọ́lí bìmínà òjìṣẹ́ àlọ́ọ̀ sì ń fún àwọn ènìyàn ní ìlàgọ́ ìrìjìdárí láì kírun ní tòsí ògiri ìyẹn ni pé kò sí ògiri kankan níwájú rẹ̀ kò sí ògiri kankan níwájú rẹ̀ fàmàràrìtù mo bá kọjá báyìí náà yáda ìbáàdì sọ mo kọjá lọ́wọ́ wájú láàrin àwọn sáfù kan òun gun kẹ́tẹ́kẹ́tẹ́ tiẹ̀ òun gùn bọ̀ wọ́n bá nàbí lórí ìrun sáfù ti wà lẹ́yìn ànábì sallallahu alaihi wọ́n wá gun kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ó gùn ok fanazalisu tó débi táàyè wà lórí ìrun ó sọ̀kalẹ̀ ó ní mo sọ̀kalẹ̀ wà àrísálẹ́sù rẹ̀ àtàn tẹ́rìtàn mo fi kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn náà kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn òfin sílẹ̀ pé máa jẹ káàkiri máa jẹ kó wàdàkàtù fi sọ́fì mo bá kó sáàrin sáfú fálàmù yóò ń kiri zálìkà aláyà àhàdùn ẹnìkan kan ọ̀wá takò mí lórí tí mo ṣe wọn ẹnìkan kan takò lórí ẹ̀ kí ló fẹ́ lòmì ni wípé a lè gba wájú ìmáàmù kọjá ṣùgbọ́n a lè gba wájú sáfù kọjá lẹ́yìn ìmáàmù ok a lè gba wájú ìmáàmù kọjá ni ṣùgbọ́n a lè gba iwájú sáfù kọjá lẹ́yìn ìmáàmù. tọba ga sí pé tí Abdullahi ibùnú Abbas ṣe yẹn ò dáa ni wọ́n kọ̀ fún tó fi parí ẹ̀ pé fálàmù yóò ń kèrò záàlì ka aláya ahadu ẹnìkan kan sì wá pé àá èyí ti ṣe tí wọ́n fi ṣe báwọn ọwọ́ àgbà ń sáfún kọjá sọ́ọ̀mù kọ́ yẹ kó gba ẹ̀yìn ọwọ́ yẹ kó wọlé ara kọ̀kọ́ kọjá níwájú tó o bá ti rí àlàfo pé ẹnìkan ti kúrò ní àárín yìí ìwọ sì fẹ́ wọnú mọ́ṣáláṣí rìn lọ síbẹ̀ tiẹ̀. Hadis four nine four Ani Ibn Umar radiyallahu anihuma anna Rasulullahi sallallahu alayhi wa sallam kana. إذا خرج يوم العيد أمر بالحرب فتوضع بين يديه فيصلي إليها والناس وراءه وكان يفعل ذلك في السفر فمن ثم ìtàkọ́dàá àlùmọ̀rọ̀. Hadis four nine four nínú tírà Sahihul Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. Àníbùnà Umar láti ọ̀dọ̀ ọmọ Umar radiyallahu anhuma kí Allah yọ́nú sí àwọn méjèèjì. Anna Rasulullah sallallahu alayhi wa sallam dájúdájú òjì sí Allah káànà ìlà kọ́rajà yàwó màlẹ́yìn ó jẹ́ nìkan tó jẹ́ pé ìgbàkígbà tó bá jáde lọ́jọ́ ìdì ìgbàkígbà tí òjíṣẹ́ bá jáde láti lọ kírun ìdì amara bèlè hariba ànábì ó pàṣẹ pé kí wọ́n mú ọ̀kọ̀ kékeré kan lọ́wọ́ ọ̀kọ̀ kékeré kan yóò nìkan mú lọ́wọ́. fàtúndọ̀ ọ̀bẹ́nà yàdẹ̀ yìí ọ̀kọ̀ náà wọ́n wà fi gúnlẹ̀ síwájú rẹ̀ fàyùsọ́lì ìlẹ́yà yóò wà á kírun lẹ́yìn ọkọ̀ náà láti fi dí gàgà rẹ̀ láti fi dí gàgà irun wà náà sùwàrọ̀ àrùn àwọn èèyàn sì wà ní ẹ̀yìn rẹ̀. ìgbàkígbà tí òjíṣẹ́ ọlọ́mọba lọ sí eid yóò nìkẹ́nìkan mú ọ̀kọ̀ kékeré tí ò gùn ọ̀kọ̀ tí ò ju bíi apá lọ báyìí yóò nìkẹ́nìkan mú lọ́wọ́ tó má ti wá dé mùsọ́lá tó ti fẹ́ kírun yóò wá ti ọ̀kọ̀ yẹn bọlẹ̀ báyìí láti fi dí gàgà tí àpọ́jọ́ eid àwọn èèyàn máa dà káàkiri wọ́n máa dà káàkiri wọ́n máa dà káàkiri ni. so possibility káwọn èèyàn ó gba wájú ìmáàmù kọjá ọwà a sì gbọ́dọ̀ dí gàgà ànábì ọwà lo ọkọ̀ yẹn láti fi gúnlẹ̀ àwọn èèyàn wà tó sẹ́yìn rẹ̀ wàkánà yẹn fálò zálíkà fi sábà lórí ìrìn àjò náà a máa ṣe bẹ́ẹ̀ náà a máa fi ọkọ̀ kékeré tó fi gúnlẹ̀ yóò fi ṣe sutura fàmì nsàmà láti ibẹ̀ yẹn wàmí sáàmà láti ibi ẹ̀yẹn láti ibi ntànẹ́bì ṣe yẹn ìtàkọ́dà ha àlè òmọ̀rọ̀ ni àwọn aláṣẹ ti ń lò ó tí àwọn náà ń ṣe bẹ́ẹ̀ àwọn aláṣẹ ìlú ó di pé táwọn náà bá fẹ́ lọ kírun ìdì wọ́n á mú ọ̀kọ̀ kékeré lọ́wọ́ wọ́n ó fi gúnlẹ̀ so ohun tó bí kálẹ́jì máa mú ọ̀kọ̀ kékeré lọ́wọ́ rèé o.